أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله على بأمره علينا ظاهرة وباطنة أشهد أن لا إله إلا أشهد أن محمدا عبده ورسوله صلاة الله وسلامه على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن والاهم بإسلام إلى يوم الدين وبعد إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته àjẹmọ àti àwa ọmọ ẹgbẹ ènìyàn bẹ́ẹ̀ni ní ọgbẹà sí àwọn akéwì mùsùlùmí ọlọ́pàá bá tó ń tó àtúnyà ìlà ayé àtúntì sí ìgbé bá làwọn ìlànà ìsọ̀rọ̀ yìí wà má kọ́lá tó ń lé náà wà àbúrò kọjá ní ìlànà àtọmọ ìyá bí kò sì rí pé ká lè yọ sí fún òun ọlọ́ọ̀gá àlá nìkan eré iwájú pé àtàmìlànà àtẹ̀lé ìyá àwọn tí wọ́n bá ní ọ̀sẹ̀ fún ọlọ́ọ̀gá ọ̀sán ṣoṣo yìí àlá àwọn làwọn tí wọ́n wà nínú náà àwọn tí wọ́n bá mú nǹkan bí ìtọ́lọ́mù yálà àmì àlùdàlù ẹgbẹ́ wọn ni àbí ẹgbẹ́ yẹn ni àbáwọn ẹ̀yà mi tọ́lọ̀ ọba dá ni wọ́n bá mú pèsè ọlọ́run àbí làwọn ọlọ́jọ́ sì mọ́ àbí ni wọ́n tún papọ̀ mọ́jọ́ sì mọ́ lọ́rùn pírísílẹ̀ náà tẹ̀lé àárín ẹni tó ṣe pé ìsìláàmù làwọn yóò mọ̀ mọ́ ìgbésẹ̀ wọn bá ti sọ̀rọ̀ nípa àbí wọn bá sọ̀rọ̀ pé ikú ẹ̀ mọ̀ sí àwọn náà ni wọ́n ti jọ wọn ṣe àwọn ìlú mi wà nínú ẹgbẹ́ àwọn tó àwọn ìlú mi pa ẹ̀sìn pọ̀ kódà ìlú níbi wọn bá lọ ẹsẹ̀ sóòrò níbi kan òun tó ń lọ lẹ̀ òun dà á kọ́ ìyẹn tó ìmáà ẹ̀sìn ló tó ń gáyìn kúrò níbi ìmọ̀ ìjọsìn fún ìkànnì àtọ̀sọ̀lọ́wọ́ wọ́n á sàlàyé láti ìlú wọn láti gbé nínú àwọn ìmọ̀ tó pamọ́ tí mo tò ní gbọ́dọ̀ ní gbàgbọ́ lọ́wọ́ rẹ̀ ó lọ ra wà nígbà náà bá a ṣe rí wọn yẹn ọlọ́run bá ló ṣe wọ́n bẹ́ẹ̀ pé ká má lè wọ̀ láyé ṣùgbọ́n àwọn ẹni tó lọ́ àwọn ọ̀sẹ̀lá ìjọba lánàá ó ní àwọn ọmọ ẹ̀ nínú ìyá àwọn ọmọ ẹ̀ nínú wọn lọ́jọ́ ìjà ìyá táwọn náà kò ní rí àwa náà wá torí pé àwọn tó rí wa bá wà lórí gan láyé wọ́n sì ní irú ẹ̀ nínú ìdíje ayé àwọn mí nínú wa àwọn àbá ni wọ́n ń wọlé wọ́n tẹ ẹ̀pẹ̀ tí wọ́n ń sóògùn kò sí tí wọ́n ń lò ní ti lọ ròhàníyà àwọn àlùmọ̀nù ni wọ́n ń pè bẹ́ẹ̀. wọ́n ń ta kíra lẹ́lẹ́dì ìfẹ̀yà báyìí fáwọn tó làwọn àmì ìpẹ́ ẹ̀ mọ̀lá olùkọ́ àmìyàn lónú kótóbà ìdáwà mọ́á sí àbí kótóbà tóláṣì àti kótóbà tóláṣì lèmọ́lì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ̀bá ń ka àwọn kótóbù yẹn ẹ̀ mọ̀lá yẹn olùkọ́ àwọn àmìyàn lónú ní àwọn àmì wa síra ní àwọn ìyáwó àwọn ìyáwó ìyá ẹ̀ mọ̀lá yìí àwọn olùkọ́ àwọn àmìyàn lónú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn síra yẹn pọ̀ láwùjọ wa bó bá lẹ́nu ilé ìgbìmọ̀ tó bá gbé ìgbé àwọn tí wọ́n táwọn fagimọ́tà àti sàyẹn ẹ̀ bá bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ kọlọ̀ ọ̀hún sọ̀rọ̀ àwọn sọ̀rọ̀ àwọn bẹ̀rẹ̀. tó alimọ̀dé onígbé mùsùlùmí gbọ́dọ̀ nígbà gbọ́ nígbà ìgbìmọ̀ ló ń bẹ̀ kódà kó lè lè ààyè ti ṣe kí á nígbà tó pàmò bẹ̀rù wọn lọ́rùn yẹn ní lórí wa o. ṣùgbọ́n ọ̀nà tí a yà wò ló dà ní jíǹdì ọ̀hún àgbàdo wọn ní ẹni ẹnikẹ́ni tó bá wà ní ìyàn wípé àlùjànnú sí lórí bóòlù wọn yẹn wọn ní lórí ẹgbẹ́ ìṣèlú yìí kí ló fà á ayé àtàkùnlé náà níbi ọlọ́run bá dá lóko àgbọ̀n níbẹ̀ ó wá pọ̀ nígbà nínú àwọn àyà ìṣòro àdéhìá lọ́dọ̀ ọba ní ibi ìsẹ̀mí àwọn àlùfáà náà nílẹ̀ kódà wọn ní ibi ìṣúra kan wà kí wọ́n ti lè tóra kó lè yé mi jẹ. Ibi ẹ̀rọ náà bá ti sàlàyé kó làwọn àlùfáà náà ti wọn pé ibi ẹ̀rọ ti wípé ó bẹ̀rẹ̀ nínú wa wà ní nínú nínú mùsùlùmí. Àwọn tó jẹ́ mùsùlùmí wọ́n wà náà wà náà wà ní nínú nínú máa lò nàdáre bẹ́ẹ̀ náà àwọn ní ìlú wa káwọn ìlú mùsùlùmí yẹn kí àlùfáàlù èdèmí náà wà bí àwọn mẹlẹ́lẹ́ ìyá èdèmí àti mùsùlùmí náà ti wà báwọn náà ti fi náà nìyẹn wọ́n sọ tí wọ́n ti mọ àwọn oríṣi pé àwọn ọmọ ń ṣe ìgbàgbé àwọn náà wọ́n lọ mọ́ ń gbọ́ ìtọ́lọ́ bàbá fẹ́ sọ pé òun fẹ́ kó ṣẹlẹ̀ láyé nígbà tó lọ́ba máa ń sọ fáwọn ọ̀lẹ́yà tó ń pa wọn láwọn àṣẹ ìwọ lọ́rọ̀ ìlú ìwọ lọ́dún síbi báyìí síbi báyìí àwọn àgbàdo ní yóò kó ní ara wọn lọ títí wọn ti dé sọnà ẹwọ bọlọ tó ti dáhùn àwa ò lè gún ara wa lórí báyìí káwa la fẹ́ gùn dé òkè sọnà òkọ síbu sọ nígbà tó yá ọlọ́run bá wá ń àwọn bí ẹ̀ka ẹ̀ná tó jẹ́ ìmọ́lẹ̀ wá lójú wọn ká láti gbà ẹ̀wọ̀n òjò láyé wọ́n ọ̀rọ̀ máa bí wọ́n ti wọ́n ń sùn yẹn náà ni wọ́n ti wọ́n ń gbọ́ ìtọ́lọ̀ bá fẹ́ ṣe fún àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn kan lórí ayé àwọn wà lọ sọ́nà àwọn agbóhùn ìgbà wọn àwọn babaláwo àbáwọn àbá tí wọ́n lè ní láti wọn kí lágbájá ìjọba ìlú ẹ̀sẹ̀lẹ̀ ní làkàtìkì ìjọba ìlú ẹ̀sẹ̀lẹ̀ ní ní làwọn ẹni wọ́n ti fi wọ́n yé wọn tí wọ́n mọ̀ yá ìdílé ní ìlà torí sẹ́ni ìjọba wa bá ọkọ̀ òkú ìrántí ọ̀ kò bá àti àfa kò bá àti àfa ètè yóò bá tó fi ayé ìtẹ̀lẹ́ wọn ò ní sọ fún ọ pé owó tó fẹ́ fi ọ̀nà wọn aburú ni wọ́n ti fi wájú wọn ní ààyè aládùúgbò ẹ̀kọ́ ta o ẹ̀jẹ̀ fẹ́ẹ́ sàn ní nàìjíríà ọ̀nà nàìjíríà ọ̀nà pọ̀jù kọ́ bẹ́ẹ̀ pé aburú àyè tẹ̀lẹ̀ ẹ wà wọ ìdúró òun ní ma pé ó kọ́ lójú mi bá dálẹ̀ lọ ẹ̀yẹ ilé ìwé wà lẹ́yìn ìjọba ìgbẹ́ bẹ̀rẹ̀ ládùúgbò àbí ní ọ̀sẹ̀lẹ̀ tó kí ni ó ṣẹlẹ̀ sí wọ àbí kí ló ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ nínú ilé rẹ nígbà tó ti wá bá wa yìí onímọ̀ ti ṣẹlẹ̀ lẹ́yìn tó mùsùlùmí nígbàgbọ́ nínú gbogbo àwọn àwọn òṣìṣẹ́ yẹn àti ìtọ́gbà wà ní ọ̀sẹ̀ làbí ẹni tó bá lọ bá ẹni tó mọ́ òṣìṣẹ́ wá àtàkẹ́sì tó bá wá nígbàgbọ́ nínú rẹ̀ ajẹ́kọ̀ọ́ nígbàgbọ́ nínú èèyàn ti di kékeré so àáfà àdúrà ti sọ fún mo jẹ́ òun ní ẹ̀wá wò àwọn yìí kékeré níbi láàmú gbé wọn ní lóyún ṣùgbọ́n àwọn kọ̀ọ̀kan pé wọn káàkiri ní ẹ̀ náà gbà sẹ́wọ̀n kékeré yìí ò dáa kò dáa ewu tọ́lọ̀ sọ yìí ọlọ́run yìí máa kọ̀kọ̀ òun nìkan ló ń máa ẹnìkan kò máa anábìsọ̀rọ̀ lọ́wọ́ àìsàn ọlọ́run ní kó kà fún wa ní pé tó bá ti wí pé ìwọ fún ara rẹ bá ní mọ̀ nípa kọ̀ọ̀kan ni o bá ní ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ẹni tí o bá dá nínú ilé ìlú ti lọ. wọ́n bá lọ sí ìbájú wá nínú ọkọ̀ọ̀kọ̀ sọ́wọ́n wọn wà ní òṣèlá àbá òun wà lọ lóògùn yìí pé òun máa ń ṣẹlẹ̀. kò sí kọ́lọ́ ń sàánú wa. sọ àgbàdo nípa yẹn látara tí wọ́n máa ń sọ àwọn àgbàdo nípa yẹn. àárín ìlú àjùjọ àdúgbò pẹ̀lú ká nínú ẹ̀sìn wa máa ń wọ́n á mọ fún wa pé ẹ ànábì kan àwọn Sulaiman ìwúdà ti sọ̀rọ̀ lọ tí wọ́n jẹ́ ànábì Sulaiman àlè ìtàlá tí wọ́n jẹ́ òjijì ọlọ́run òjijì ọlọ́run ọlọ́run bá ló ti fún oníṣẹ́ ọ̀dà iye tó lè tó wọn fún ó tó wọn fún iṣẹ́ iṣẹ́ ayé ni kì í ti spiritual kì í lọ́dọ̀ wọn fún kẹ́lí tó wọn fún pé kí wọ́n mú àlejò wa fún yìí àwọn tí tó ń wo àlùjọ̀nù ni wọ́n lò ẹ̀lú fẹ́ lóògùn gíga àlùjọ̀nù ni wọ́n lò ẹ̀lú fẹ́ lóògùn tajà àlùjọ̀nù ni wọ́n lò ẹ̀ka bí wọ́n lọ kápá ní ògùn sọ́ra àlùjọ̀nù ni wọ́n lò ọlọ́run ọ̀sùn fẹ́ kankan ṣe pẹ̀lú wọn. ìpínlẹ̀ ìtòkí náà ló dé ní àti ojú dá ìbánidọ̀nù ni wọ́n ọlọ́run àti ìyọ̀ǹtẹ̀ fún àtúntò Sulaiman alayhi salam kì í ṣe gbogbo tó mọ̀ bàbá ti yọ̀ǹda fún àwọn àtẹ́bí kan òun ló ń yọ̀ǹda rẹ̀ fún àwọn èèyàn nítorí mọ̀ ní bí àwọn ọmọdé lọ àlùjànnú lè wọ́n ní jọ́nà àlùjànnú kan wà tí wọ́n jí àwọn nǹkan ìdàkà àbí sọ́dà pọ́ọ̀lù tọ́lá ti kó jọ síbi kan wọ́n ní ọlọ́ọ̀tì fún àdébì wà Muhammad sallallahu alaihi wasallam ní agbára àti ìmọ̀ níbi àwọn àjọ̀nù ọlọ́ọ̀bá ní ìlú ìlú ìgbà àná ọlọ́wà mú àjọ̀nù ọ̀wà mú wọlé ìpè òun fẹ́ wá àkìrí rẹ̀ fún gbogbo àwọn òṣèlú pé àjọ̀nù tí wọ́n ti yé ní ìtàlẹ́ o. lórí yẹn tí bàbá mi ìtọ́jú mi kan gbà mí tó bá rí mọ́ ó lè wọ́n jẹ pé àwọn tó ń fura jẹ́ ń lé lórí àjọ̀nù máa ń jáde bẹ́ẹ̀ ni gbogbo àwọn tí wọ́n ń tó gbogbo kankan yẹn àwọn tí wọ́n bá ti ayé ìpè láwọn owó wọn ti kan àwọn owó táwọn àti ìpè wọn ló dájú ọ̀jẹ́ àwọn fáàkì bí atẹ́gùn ni wọ́n ti rìn ó lè lọ ja ìwà ní central bank ẹni tí wọ́n á mú àwọn tó fún ogún yàn owó tuntun lélẹ́ ìdálẹ́ ó ti lọ sí central bank ó ti lọ ja ìlú àwọn ti lọ sí báńkì ó ti lọ sí owó bẹ́ẹ̀ lọ sí owó èèyàn náà ti àlejò àwọn sọlọ́gbà ọ̀hánà ọ̀sẹ̀ yàrá anabi wa padà wà ánú ní sallallahu alaihi wasallam anabi Sulaiman alayhi salam ó sàdúrà abáṣe káyà ìyẹn máa lọ pẹ̀lú ààrẹ ìgbìyànjú ọlọ́wọ́ bá fún mi ní ọlá kan tó ti rí pé òògùn nífẹ̀ẹ́ lórí ìmọ̀lẹ́ yìí ọlá yẹn náà ni ìmọ̀ àdúgbò àwọn àìsàn tó tó bá fẹ́ lò wọ́n fún ìmọ̀ àdúgbò ìmọ̀ táwọn ẹranko sọ̀rọ̀ táwọn ẹranko ló sì mọ̀ pọ̀lìsì tó ló sì mọ̀ gbọ́n ọlọ́run bá ti gbàdúrà lẹ́nu ìgbàlùmọ́ àdéhùnlá àdéhùnlá bá wà lọ́sọ̀rọ̀ àti nígbà tó wà lọ́sí ọ̀rọ̀ ọlọ́run rẹ̀ kó o ti fi àdéhùnlá ẹlẹ́yìn ṣùgbọ́n tí mo fẹ́ kẹ́ mọ̀ ní pé àwọn àdéhùnlá ló ń bẹ pẹ̀lú yí wọ́n ti wọ́n ti báyìí lóbi kọ́ wa ní gbogbo àwọn àdúrà láàrin ṣe táwọn àdéhùnlá ló fi kó palára bá wa ṣé táwọn àdéhùnlá ló wà kàlà wọn bàtà báwọn ìka náà ṣe ń bẹ láàrin àwọn ẹlẹ́yìn o ní sẹ̀wọ́n yóò kàn máa bínú rẹ̀ náà ni yóò sì fẹ́ kí agbóko máa jẹ́ ẹnu tí èyí ti sábúrú rẹ̀ ṣe dé àmà rẹ̀ ètò wa ti sọ pé kó ṣẹlẹ̀ báyìí ọlọ́run wa sì ní kó máa yẹ tó bá ní kò ní da fún lágbájá ọmọ lágbájá láì tó òun ní o kò sì ní da fún un kò sì jẹ́ kó òun ní sépè lẹ́nu tó bá kú sẹ́nu rẹ̀ yóò lọ sí ìyá ẹlòmí nínú àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn gan olójúkójú ni ètò bá ti kojú burúkú rẹ̀ yẹn wò báyìí ènìyàn tó yọ ní dáadáa mọ́. wọ́n jẹ́ pé àjọ àpọ́lù ní ìlà ju pé kẹ́ wọ́n lẹ́gbẹ́ wọn tó dùn lọ. òní ìtòkà ìka ni wọ́n ti la ìta máa ní kúlì ẹ̀tọ́ ni wà á máa wà ní kúlì ayé lára máa eléyìí kó gbogbo àwọn àdúrà àti àlùjẹ̀rù máa ń lò má lè kó bá yàn látara pé kí wọ́n sẹ́jú burúkú mọ́yà àbí kí wọ́n sọ̀rọ̀ burúkú síyàn àbí kí wọ́n ṣe kankan tí ó fẹ́ ní lápá burúkú lára yàn àdúrà ní ṣe tó ìwọ̀n mọ̀yà ni tó bá ní sí gbogbo gbà ẹ̀dọ́ bí ma ẹ̀gbọ́ láwọn ọmọ lórí ẹ̀wọ̀n ṣàdúrà yìí fún wa ọlọ́run bá wọn ní ilé aburú àdúrà àtẹ̀sùkú lára ọmọ kódà nínú súnà òun náà ní ju kí kíkẹ́ bá ti bímọ báyìí òun ní ká ti dé kéèyàn ó ti mọ̀ sí lọ. ọmọ sẹ́yìn wá bí ó ti pé èmi wo jà ni wọ́n pè é lọ́sẹ̀ sí ọmọ èyí ti tí ọmọ jà lọ́wọ́ rẹ̀ ní báwọn ọmọ ti di ọmọ kọ́ mọ̀ ní. ọ̀rọ̀ sì padà bọ̀ lórí àwọn ọmọ padà bá fún àwọn òbí ti máa kọ́nà tó jẹ́ kí wọ́n kára àtúnṣe torí pé tẹ̀ bá ti káyọ̀ àwọn ọmọ yóò máa ti gba ayé ìdòbí náà ti bàjẹ́ ìtumọ̀ ẹ̀ yẹn nítorí gbọ́dọ̀ ní ara máa tó ti mọ́mọ́ láti tìlẹ̀ ẹ̀kọ́ sàdúrà èyí ká ló ń sọ lọ́wọ́ àyọ̀dọ́là ni tóbìnrin wá ti fẹ́ bí mọ́ báyìí èṣù tó jẹ́ kó òun ní abúlé òun ló ń bàbá àwọn àlùjẹ̀mọ́ òun náà fẹ́ ìkúrútù ọmọ ẹni sínú àwọn ọmọlẹ́yìn rẹ̀ ìyẹn ni ọkọ fi gbọ́dọ̀ tọ́jú sí àwọn tó bá fẹ́ bí wọn. ìlàjúwa bí olè mọ́tò ìdí mọ́tò fẹ́ bẹ̀rù ó mọ́tò àjọ àlọ́ ó sì mọ̀ lọ sí ká máa fi láàyè láàyè lọ́wọ́ Muhammadu Rasulullah ọ̀sẹ̀ ní kí ṣe tó bá ti bí máa ń kán ẹ̀sìn mo ti lé sí ọ̀tún gbọ́wọ́ lọ́mọ lórí tàbí àdúgbò sọ́jọ́ ìkan yẹn kó bá lè jágbà kó lọ́wọ́ èsì láti ìkan àkọ́kọ́ pé ọmọ yẹn bọ́lẹ̀ báyìí ní tí ó mọ̀ gbọ́ tó bá tó bá tó bọ́ wọlé lórí tó tó sàdúrà yà á ah, ètò onílé láti gbèsè ayé ṣùgbọ́n tẹ́sí onílé sílẹ̀ ayé wọ́n ló ti pọ̀ mọ́lẹ́ rẹ̀ torí jẹ́ pé àwọn òbí ẹ̀jẹ̀ máa ń kọ́ àdúrà ní àbátàgbà àmà kàmọ́ tó bá wọn máa wà ètò gbogbo ọmọ rẹ̀ kékeré nígbà tí bá padà lọ ní ìwọ náà ló padà láàyè jáde ìwò láyé wàhálà wọn ayé àwọn ọmọ wọn dáa tí wọ́n ti dáadáa fún bàbá àti àwọn wọ́n á bínú wọ́n ti fi èpè láti tètè lórí bíbá yẹ ọmọ rẹ jẹ́ ó mọ pàmòrà ni bí wọ́n ti lẹ́kẹ́ ẹ̀nà ẹ̀nà bẹ́ẹ̀ kì í ti ọ̀rọ̀ ẹ̀kú torí pé kódà nílẹ̀ Yorùbá ní kọlọ́kọ́tà nù àwọn òbí wọn ò dé káwọn agbọmọdà kọmọdà ọmọ lọ́wọ́ Yorùbá mọ sọ́ra fún bí wọ́n mọ sọ pé kí ẹ̀sùn mí ibi tó fi ń bọ́ ọmọ rẹ wí òun tó ń tapamọ́ síbẹ̀ tó wá á ah, ọmọ yìí ó ní torí rẹ̀ tó bẹ́ẹ̀ ni ó ní ó ní lọ́nà àbáyọ òun mọ̀ sí bẹ́ẹ̀ ni ó ní ó yóò sì fi tọ́ nǹkan sẹ́nu jẹ ìwọ náà sì rí ojú bàbá àti ìyá bóyá wọn náà lójú ọ̀nà gbogbo ìpè tó ń tẹ ọmọ ẹni ẹni bẹ tí wọn náà wọn ti ya ọmọ tó yẹ kó tọ́jú rẹ nù lójú bá ń tẹ̀lé láti gbèsè rẹ yìí torí àwa òbí àti ibi tí sọ̀rọ̀ nígbà ẹja máa wo ọ̀rọ̀ lánà sọ pẹ̀lú àwọn ọ̀rọ̀ akọ́lọ̀ tó fún ẹ̀yọ̀ kan wá sí àwọn ọmọ òbí wọn kó àdúgbò nígbà tí ó lọ tí ó bí ìrànú ìgbẹ́sọ̀tẹ̀ káwọn òbí àwọn àyájọ káwọn ọmọ bá tẹ̀lé àdàpọ̀ ìwọ ma ìwọ tó bá fẹ́ kọ́ ó yá ìwọ tó wá jẹ́ ọ̀tá ọmọ àbọ̀tá ayẹ ó yá mọ̀ sí ámì àbí ẹ̀rùn òbí lè sáámi sí nígbàdúrà ìyá rẹ̀ àti bàbá rẹ̀ ni wọ́n ń lò fún wa tó àtìmẹ́lú gba ẹ̀ látara ikú lẹ́yìn àwọn àgbà lọ lẹ́yìn pé wọ́n ti ń lo àkọsẹ́ gbẹ́tú gbẹ́tú gbẹ́tú dé mọ́tàrí kan ẹ̀ẹ́dùn àìkú ògùn awọ́rò gbogbo àwọn nǹkan báyìí àlejò ní gbogbo wọn ló pátá ẹgbẹ́ wọn ni wọn ló àlejò àná èdè kìíní wọn èdè mùsùlùmí níta gbogbo tó ní wọn mọ àwọn àbá àwọn lábẹ́ wọn kí èmù lẹ́yìn wọn. àbẹ̀lọ́ gbogbo àwọn tó ti wà lẹ́yìn wọn aburú ọlọ́ba wa ni wọn padà sí dáadáa. wọ́n ń ṣẹlẹ̀ tí ò bá ti wá gbà lórí àlejò àná bẹ́ẹ̀ wọ́n ní kékeré ni dáná òun ká ní ìlú ìbàdí wọ́n lọ sórí ní wáyé ìmọ̀nà ìmọ̀nà aláwọ̀ tó lè lè ó lè ní lórí ìyẹn bẹ́ẹ̀ ó ti pè ọlọ́run lọ ó ti pè ànájì mi lọ sọ̀rọ̀ sọ̀rọ̀ àlọ́sọ́lá àti àpapọ̀ àwọn olùkọ́ ẹ̀sìn tí wọ́n dúró Islam lórí pé àlùmọ̀tò bẹ́ẹ̀ onílé tí àwọn àwọn àgbàjọ lórí ẹ̀ lórí àlùmọ̀tò ààrẹ òyìnbó ọ̀sẹ̀ yàtọ̀ èyí ó kọ̀ǹpí tẹ́lẹ̀ èyí ó fi mọ̀ ní pé wọ́n bẹ̀ wọ́n ti di òṣìṣẹ́ àwọn òṣèlú wa. wọ́n wá ní ìjọba àwọn olùkọ́ tí wọ́n ń gbàgbọ́ pálí ìdúgbò rẹ̀ yìí. wàá wùdà yìí àtẹ̀lé náà ń ta òwúrú lẹ́nu àlà àyè yóò ta òwúrú ọ̀hún àti àgbèrú. ibi àwọn àwọn tí wọ́n kọ̀ bíbí àwọn àgbèrú yìí bẹ̀rẹ̀ lórí títì mọ́tàlá yìí kó o ولا يعملون على شيء إلا أنهم لا يرونه ìtọ́jú ayé òjò pé tìrìbá wọn kò ní ní wọn làwọn òsì gbà wípé àlejò ń bẹ. wọ́n lọ àìkúrú òjò ní làbúdà àgbàwọ́ pé tí gbogbo nǹkan ti ń bẹ lèèyàn ní rí i àbí tí gbogbo nǹkan ti ń bẹ láti rí i nítorí gbogbo ti ń rí i wọ́n wá mú àpẹẹrẹ wá wọ́n ní òwúlẹ́gà ìyá kẹ̀kẹ́ lọ́dún wọ́n ní bíbí mélòó ayọ́ ní nǹkan mọ́tàrọ́ ha wọ́n yẹ kó gbòdà tí wọ́n ti táwọn ti ní ìlú bẹ ṣùgbọ́n tó yẹ wòlé mọ́tàrà wọ́n yẹ kó àgbẹ̀rẹ̀ níbi àwòrán wà lẹ́sìn bí ẹ̀mí níbi ààrẹ ẹ̀mí wa ètò jálè wọn bí ètò jálè wọn lọ kálè wọn bọ̀ kò jẹ́ tó kó kódà káyọ̀dé ní bíṣọ̀ sóòlù wáyé àbí áàtì náà máa ń gbé wá wọ́n kàn sí rìsáàtì ní pé áàtì yẹn ló máa ń pọ́ǹpù ẹ̀jẹ̀ ẹ̀sìn nìkan pọ̀ tó náà rí pé ásírì nǹkan kan wọ́n ti kọ́ wá ń gbà ọlọ́sìn lọ́dún náà lọ́mù akamato nǹkan wọ́n ya kọ́lọ̀ rẹ̀ àbí nǹkan onígírèdì wọ́n ti fún lórúkọ ọlọ́run wọn pọ́ǹpù ẹ̀jẹ̀ ókè tẹ́ tàbálà mú háàpù yẹn tààlè yé ẹ̀mí ẹgbẹ̀rẹ̀ tó jáde tààlè yé jáde títí fífìbù ìgbàtọ́ tẹ́ pè ní sóòlù yẹn àrùn kò tẹ́ fojú rí tẹ́ ẹ̀tọ́ wá ń kalẹ̀ ní ti òkú tó kú ibi gbogbo láti ara ẹjú àlá rẹ̀ àbí kí ló ní kó mọ̀ fọ́nkṣọ̀n náà láti lọ tó ti kú ẹ̀mí ẹ̀yìn àwọn onífìlọ́sọ́fì wọ́n ní tó ń pè ní àlùmọ́ òkú òun náà ní kéde òun rìmúfà ọ̀ṣọ́ tẹ́lẹ̀ bá ti kó lára kọ́bùdó yìí kọ́bùdó òwúrò nínú àlùjẹ́sẹ̀ pàmò kó lára adigun ẹ̀mí kó lára báyìí àwọn míì ní oní àyè ìrọ̀ òru é nínú àlùjẹ́sẹ̀ pé gbọ́dọ̀ bá tẹ́lẹ̀ ló ti kó lára èèyàn ti kú nìyẹn ẹ̀mí yẹn gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ ní àṣẹ látọ̀dọ̀ ọlọ́run tó fẹ́ sí àlejò ádámù lára àlejò so ẹ̀mí tó já sọ̀rọ̀ tàbí ìtàbí pápá ààrin ààrin ìjọ ìrìn ok ẹni tó ti wà á rìn sí lọ káwá ní kò sẹ́mi lára rẹ̀ ẹni bá mi yóò mọ̀ ẹ̀rẹ́ rìn gbé kò sẹ́mi lára rẹ̀ tó ní omi àbẹ̀ tó lè lọ tó lùkọ́ ní jẹun ẹ̀mí jẹ lára rẹ̀ sínú ọpọlọ ló wà sínú háàsì ni sínú ìtẹ́sán ni tó máa ń rìn káàkiri lára ni àmọ́ àmọ́ ìtọ́nà ọba ti di àkíkọ́ ní gbogbo ìgbẹ̀gbẹ̀ àmọ́ ọkọ̀ yìí pé àdùn wa ń bí ìwé àbí tí àdùn wa ti bí ìwọ̀n ọdún ìgbé ìwọ̀n ti fún ìyẹn tó bọ́ sí pé odò ti gbé wọn àdì lọ́nà ọba ti sóòlù sí ṣùgbọ́n ibi tí yóò gbèrè ni ó dàbí káwọn béèrè pé yóò jẹ́ kí sọ́nù mọ́ bẹ yóò jẹ́ kí ilẹ̀ mọ́ bẹ parí àtẹ̀yẹ àrí wọ́n á tẹ̀síwájú wọ́n ní àgbà wọn máa tó ní ẹ̀rí ní ààrẹ yìí àdúgbò lẹ́sì tó àdúgbò ká ẹ̀rí eléyìí ní ó ní ọmọ rìn káàkiri láti ìhà ó ní ọmọ pápá ó ní ọgbẹ́lẹ̀ ojú rẹ̀ nínú ìmú rẹ̀ omi gbóòórùn ẹnu omi jẹun wọ́n láti ìhà ẹ̀rí ìgbà ló gbé rìn káàkiri wàtá kọ̀ọ̀mọ́nù á wàtá kọ̀ọ̀mọ́nù tó sì fi jókòó torí bẹ́ẹ̀ alùpà wọn bá wọn ní sòrò yìí wọn ní wọn àtò wọn ti wá láàká yìí mò ń dúdú láàká yìí náà bẹ̀ wà má ara láàká ọ̀hún àti àbámọ́lé láàká yìí tẹ́lẹ̀ wọ́n á bọ̀ ní àbí táìlì tẹ́lẹ̀ tùmẹ́lì tẹ́lẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ́ni. kéde wọ́n sá ka gbogbo ẹ̀mí márùn-ún báyìí ọmọ pè ní alahawa alhamsa five thirty ilé ìtàgé ń gbòòrò ilé ìtàgé ń rìnà sense of hearing ilé ìtàgé ń gbọ́nà sense of safety ilé ìtàgé ń eh, tàgé ń tètè ìgbà sense of smelling ilé ìtàgé ń gbòòrò wọ́n kàn sí ìgbòkè lọ́sọ̀rọ̀ ní àdámù inú ọpọlọ ọpọlọ làwọn rí àríkẹ́sì yẹn rí lọ́sọ̀ máa ń lọ sí ìtàn yorùbá lọ́sí wọn padà ẹ ìtàkùn gbọ́nà ìdíjọpọ̀ rẹ̀ lè wá èyí ilé ìtàkùn ní ma ilé ìtàkùn tó lóhùn ilé ìtàkùn máa tó dùn ìtò kọrò ìtò àkọ́sì ìtò ìbàjẹ́ tó kan ilé ìtàkùn tó lóhùn ilé ìtàkùn wọn kàn lọ láì yẹn kíkọ́ àbámúdá àkíkọ́ ákílù làákàyè yẹn gẹ́gẹ́ fún rẹ̀ ìgbòló wa làákàyè yẹn náà ní wọ́n ní wọ́n sí nǹkan àbí lẹ́nu ní ẹni tí èyí wá sábà wọn sí nǹkan náà yorùbá lọ́la kò ní làákàyè pépọ̀ wà ní làákàyè ó ní làákàyè yẹn kọ́ sàn síra wọn jura wọn lọ ìjẹ́ èèyàn ní làákàyè yẹn ààrẹ wọn wá sọ nípa rẹ̀ pé àásì kẹrin abẹ́rẹ́ jáde pé àdáwò náà mọ̀wúlò àbúrò àjọyọ̀ náà wà. wọ́n ti sọ yìí ti gbogbo níbẹ̀ ọ̀nà àmà rí kì í ti ṣe gbogbo táàrí láàmà rí kò sí. wọ́n lè wọ́n náà ṣe àwọn kẹ̀kẹ́ ọ̀dọ̀ kẹ̀kẹ́ ọdún kọ̀kẹ́sí ọdún láàmà wà. nígbà tí ó náà ṣe ní ọdún kọ̀ọ̀kọ̀ táàrí wọn. wàlúùkọ́ àtọ̀tà kúrò àìsùn máa pé tó bá ti ṣe pé akọ́bá ń bẹ àmọ̀ bíi yóò mọ̀ sẹ́yìn pẹ̀lú wa ni wàlíláyé ẹ̀kìmá sùhánù wàtàlá ọ̀nìwáyé ọ̀gbọ́n tó lọ́wọ́ ti tó fi ní ìgbẹ́ ní àwọn kankan ẹ̀ ẹ̀ máa rí àwọn kankan ẹ̀ sì máa rí àìwá rí ẹ̀gbọ́dọ̀ ní òsì ọlọ́dọ̀ ní ẹ̀kìmá yẹn bẹ̀ ní ọ̀dọ̀ rẹ̀ wọ́n ní wàlíláyé nínú àwọn kankan àwọn akéwì yẹn wọ́n náà ní àwọn àwọn àlùfáà ló bá a sọ̀rọ̀ yìí wọ́n wọ́n á yára ní àwọn àbẹ̀rẹ̀ ولا تعيد بعده إلا أن الناس كانوا حياته أعتبر وعي وأوفي قال لهم مثل ذلك ونوارا أولا ولا يجب أولا لهم تجد يوم الدين الماء تجد يوم الدين أولا تجد ونوارا سبحانه وشيء توارا الدين معناها في سورة الأنبياء بعد حاجة أما رسول الله عليه وسلم wọ́n ní wọ́n fi lè wá lọ́wọ́ àlùfáà ìlànà nígbà tí ó ti ìlànà àlọ́ ìyá àlùfáà ìbáàlú ọ̀yá àlùfáà ìbáàlú torí pé ọmọ ẹ̀mí yẹn wọ́n ń gbà lára wọn àmọ́ ṣoṣe aláìsí àmọ́ ní àkàṣepọ̀ láàrin ara wa ìtọ́jú tó wà ní ẹ̀mí yẹn yẹn wa lè ní ọgbọ́n kó sì ní olùpadàdà fún wa láyé ní àdúgbò ìlànà ìlànà sùhánà ìlànà ìlànà أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته وأنتم جزاكم الله خيرا